tó pè ní ìyá atọ àtọ́dá olóyún síkùn kan sẹ́yìn ọ̀kan ń ọ̀nfà kan tẹ̀ǹtẹ̀ wàhálà ọ̀pọ̀ wàhálà gidi ní ọ̀pọ̀ ọ̀hún níbi táwọn ọkùnrin tí bá yín ti bá yín gbé ọmọ ló ti wá dì ikùn ló dì ẹ̀yìn ló tún fà lọ́wọ́ wàhálà is another challenge fóbìnrin wàhálà is another challenge so a ti rí nǹkan mẹ́ta báyìí medical challenge insecurity challenge and wàhálà challenge <laughs> tọ́ ọmọ òyìnbó wàhálà ọlọ́run ò ní jẹ́ ọ dá mọ̀ so anything tó bá ṣẹlẹ̀ is called tiligenin láti lè abort before kí oṣù mẹ́rin tó pé láti di one ló ti mú ka o wọ́n lọ pààyàn ò pààyàn ṣùgbọ́n dájọ́ tó ṣe yẹn àwọn àfààyà pẹ̀lú lórí rẹ̀ àwọn kan ní haramu ni àwọn kan sọ pé kìí ṣe haramu tó bá ti ní tó bá ti ní grand on what grant? On earth grant? On security ground? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn kẹta àwọn ò tiẹ̀ ná rárá. Wọ́n ní ọ̀tá pààyàn ni ọ̀daràn. Now, so tọ́yẹ pé ntẹ́nìí pè ní pé ẹni ìṣẹ́yún ló bá kú tẹ́pẹ́ ń tó lò ó lò ó láàrin the first four months kò pààyàn ẹ̀sùn pànìyàn sí lọ́rùn rẹ̀ but tó bá dá sí pé after first four months ó ti pààyàn so ó ṣe sìnà one ó tún pààyàn two tẹ̀tí reason tàbí ṣàlàyé yẹn nísìn àfẹ́ mọ̀ bóyá ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tó bá ga sí pé n tó lò sí ó lò ó lẹ́yìn ọjọ́ tí ogójì ọjọ́ mẹ́rin àkọ́kọ́ pé ó ti pànìyàn ó ti pànìyàn ó so tó bá ga sí pé ogójì ọjọ́ mẹ́ta àkọ́kọ́ ò tí ì pé ó pànìyàn lọ́dọ̀ àwọn àbá kan ó ṣe ń tó jẹ́ èèwọ̀ lọ́dọ̀ àwọn àbá kan kò sí ní tí kì í ṣe ìwọ̀ òkè wọn kálukú wọn gbìyànjú láti múdàjọ́ wá ni kò sí násù kan nínú Quran tàbí nínú Hadithi lórí rẹ̀ ohun tó ń kálukú wọn sì lò náà ni hadith Muslim yìí gẹ́gẹ́ bí a ti kà jáde pé báwo lọ́lọ́run ṣe máa ń kó ẹ̀dá ẹ̀dá wa jọ sí inú ikùn ìyá wa. now a ti kúrò ní mariala onítìsínà àtìyànjú yìí àtìyànjú ọ̀rọ̀ onítìkíni sọpáàyàn àbí ọ̀pààyàn àtìyànjú ẹ̀ ó wá kù kẹta kọ̀nfàmù ni pé according to oníbèrè o pé oògùn tó lò yẹn tàbọ́nà tó gbà ṣe oyún yẹn ó ṣe sábàbí tó fi bá a lọ. tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n fi sọ wípé ó ṣẹ́yún kú ni tó bá ti já pé ikú rẹ̀ wáyé nípasẹ̀ oògùn tó lò ọ̀parẹ́ ẹ̀ nù ọ̀parẹ́ ẹ̀ nìyẹn náà kí ni ìdájọ́ kíyàn para rẹ̀ òun náà ní ìdájọ́ tiẹ̀ lọ́tọ̀ ìdájọ́ kó o pààyàn ọ̀tọ̀. ìdájọ́ pé ó para rẹ̀ ọ̀tọ̀ ìdájọ́ pé èèyàn para rẹ̀ ẹ jẹ́ kí a gbọ́ ẹ jẹ́ a gbọ́. ani abi hurayra radiyallahu anhu látọ̀dọ̀ abu hurayra àti alọ́yọ́nu sí an rasulillahi sallallahu alayhi wa tí ó wà nù Bukhari hadith five seven seven eight sọ́yìn Bukhari ni o ó wà nù sọ́yìn Muslim hadith one zero nine ó wà nù Tirmidhi hadith two zero four four ó wà nù Nasa'i hadith one nine six five ó wà nù Ahmad hadith seven four four eight gbọ́ lẹ́ẹ̀kan sí i kọ́ ẹni mọ̀ kọ́rọ̀ ìlágbára gan hadith tí mo fẹ́ kà ń fẹ́ ọba pàdé nínú sọ̀híù alìbùkọ́rí hadith five seven seven eight nínú sọ̀yí muslim hadith one zero nine nínú tirimizi hadith two zero four four nínú nasa'i hadith one nine six five nínú ahmadu hadith seven four four eight kí ni ìdájọ́ kíyàn para rẹ̀ ànábì sọ wípé sallallahu alayhi wa sallam man qatala nafsahu bi hadida ẹni tó bá gbẹ̀mí ara rẹ̀ pẹ̀lú irin ẹni tó bá fi irin gbẹ̀mí ara rẹ̀ bí ọ̀bẹ bí idà bí ọkọ̀ ọkọ̀ bí ọkọ̀ bí rọ́ọ̀dù fahadidatuhu fi yadihi tọba ti kú tán irin tẹ ìpara rẹ̀ yẹ wọ́n á dá a padà sí lọ́wọ́ yàtàwájà biha fi batnihi òun ni ó wàá máa fi igun rẹ̀ nú lọ yóò máa fi irin yẹn yóò máa fi igun rẹ̀ nú lọ yọ ọmọ tí bọ̀ sọ̀kì sọ̀kì sọ̀kì fi nari jahannama inú iná jahannama. khalidan yọ wà nínú iná gbére mukhalladan fiha yọ wà nínú iná gbére abàdá títí láéláé wàmán kọ́tàlá nafsahu bisamin ẹni tó lo oògùn ìwọ ẹni tó bá gbé májèlé jẹ bíi gamani twenty bíi ogun payọ́npàdún bíi kílẹ̀ tó má dààmú bíi ásíìdì bíi kí tún ni bíi kẹ́míkà olóró wàmọ̀nkọ́ta lànàfsáhù bíi sàmìn ẹni tó bá jẹ májèlé tó gbé májèlé jẹ fún ara rẹ̀ ó ní ayé sú òun òun ti lóyún ẹ̀sìn òun ti lóyún ẹ̀sìn ọba lọ́dọ̀ kẹ́míìsì ẹ dákun oògùn wo ló lè ba yí oyún yìí jẹ́ ìwọ náà ni o ìwọ ni fàsámùhù fìyẹdìhì tó oríwọ tó o jẹ láyé tó o fi kú yẹn wọn á dá padà sí ọwọ́ rẹ lọ́rùn yàtà hasáhù ọwà á máa mú gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n ọmọ mụ lọ fi nari jahannama nínú náà jahannama khalidan ọwà mbẹ ni o gbére mukhalladan fiha àlọ́ ṣe gbére nínú rẹ abada títí láíláí ànábì àkádà rẹ̀ ni ọwà ń ni ọwà mbẹ ni ọwà mbẹ bẹ gbére ni. ó di méjì mọ́ntàràdá mìjábàlín ẹni tó bá gun orí àjà lọ àborí àpáta àborí òkè ó bá jábọ́ ó ti ra rẹ̀ bọ́lẹ̀ fàkọ́tàlá nafsahu ló sì para rẹ̀ fàhùwà yàtàràdá fi jahannam. bí ó ṣe máa jábọ́ nínú náà yóò máa jábọ́ látòkè sílẹ̀ látòkè sílẹ̀ látòkè sílẹ̀ torí n tó fi parẹ́ nìyẹn. kọ́ọ̀lìdàn ọ̀wà ń bẹ̀ gbére ni o mùkáládàn fìhà ọ̀wà ń ná gbére ni o abadan títí láíláí. jama ìwọ tó fún okùn mọ́rẹ́ lọ́rùn tó fi para rẹ̀ bó ṣe máa fún okùn mọ́rẹ́ lọ́rùn lọ nìyẹn nínú iná ọmọ fún tìrín. ọmọ fún tíìn ọmọ fún tíìn ọ máa jẹ̀yà yẹn lọ nínú náà ni ìwọ tó lọ tọwọ́ bọ náà ọlọ́gbà transformer mú láti para rẹ ọmọ máa gbà mú ó tún máa gbọ́ wẹ̀ kó mbẹ̀ ó tún máa gbà mú ó máa gbọ́ wẹ̀ kó mbẹ̀ i sórí ìntọ́ bá fi parẹ́ láyé ọ ọ wà nùnà lórí rẹ ọ wà máa tún máa rìpíìtì kínní yẹn lọ nínú náà. ọ máa rìpíìtì ẹ̀ lọ nínú iná ẹ̀yin tẹ́ ẹ máa ń pokùn so ẹ̀yin tẹ́ ẹ máa ń gbé májèlé jẹ ẹ̀yin tẹ́ ẹ máa ń gbúra yín lọ́bẹ ẹ̀yin tẹ́ ẹ máa ń lọ jábọ́ lórí òkè má ṣe bẹ́ẹ̀ jẹ́ kọ́lọ́wọ́ pa ọ́ fún ara rẹ̀ ìwọ kọ ló lẹ̀mí rẹ̀ aláwo ló ní ó fi sí ọ lára ni. ẹ́ mọ́gbẹ̀mí rẹ fúnra rẹ̀ ṣé torí pé oyún ẹ̀sìn ṣé torí ìyún di láyọ̀ bíi bi rẹ ó wọn bá kí jìyà rẹ ó wọn bá má tún dá ọ̀ràn kún ọ̀ràn ọ̀ràn ńlá ni kéèyàn para rẹ̀ wo ń tàn lẹ́bi sọ ń pa sallallahu alayhi wa sallam mo fẹ́ ṣàlàyé nǹkan méjì lórí ẹ̀ lórí àdìsí nǹkan àkọ́kọ́ àdìsí ó ń jẹ́ ìlérí ìyàtọ̀ lágbára wípé irú nǹkan tó fi parẹ́ láyé ọ máa jorú ẹ̀ lọ látọ̀kọ́tọ̀ ọba ti kú ni ọ tún máa jorú ẹ̀ lọ nínú náà irú tó o bá fi para rẹ láyé ìyẹn ni gbólóhùn khalidan mukhaladan fiha abada tànàbí sọ sallallahu alaihi wasallam pé gbére ni gbére ni títí láíláí gbólóhùn yẹn àwọn afọ àṣàlàyé ẹ wọn ní bó bá ga sí pé ń tó para rẹ̀ yẹn ó jẹ́ kèfèrí for sure ẹ gbàgbé kéèsì tiẹ̀ gbére ni tiẹ̀ nù náà bó bá ga sí pé ẹni tó para rẹ̀ yẹn ó jẹ́ mùsùlùmí tẹ̀ pé mùsùlùmí náà máa para rẹ̀ hmm. tó bá jẹ́ mùsùlùmí wọ́n ní ìtumọ̀ méjì ló wà fún gbére tiẹ̀ ìtumọ̀ àkọ́kọ́ ni wípé yóò pẹ́ nínú náà yóò pẹ́ nínú náà níwọ̀n ìgbà tí kò bá ti kó sínú abẹ̀sìnjẹ́ ìpara ẹni kì í sabẹ̀sìnjẹ́ kò bà ìsìláàmù rẹ̀ jẹ́ ọ̀ràn ló dá ṣùgbọ́n ọ̀ràn yẹn ọ̀ràn tí máa ń mú yàn pẹ́ nínú iná kí yàn tó padà wà lìjẹ́ náà ni. pípẹ́ tí ó pẹ́ yẹn ló mú kánẹ́bì máa tún sọ pé khalidan mukhaladan fiha abada. ìtumọ̀ kejì tó bá jẹ́ mùsùlùmí tó sọ ìpara ẹni di ẹ̀tọ́ torí pé ìpara ẹni èèwọ̀ ni tó ń bá wa sọ di ẹ̀tọ́ ẹ̀sìn ẹ̀ ti bàjẹ́ kì í wá ṣe pé yóò pẹ̀lú náà nìkan mọ́ ká a jáde kú nu náà ni èwo lọ́fíìsì rẹ̀ ń bẹ tó fi fẹ́ para rẹ̀ sọ́ọ̀sọ ìpara ẹni dẹ̀tọ́ ni àbọ̀ dẹ̀tọ́ bọ́ ọ bá sọ dẹ́tọ̀ ó di kèfèrí bọ́ ọ bá sọ dẹ́tọ̀ ọ pẹ̀ dáadáa nu náà tó bá para rẹ̀. èyí tó wá kẹ́yìn lórí ọ̀rọ̀ yìí ni pé ó ti wá lọ sẹ́yún ọmọ ti kú sí nínú òun náà kú báwo láti sí sáà kírun sí la àbá ní kírun sí lára. La tó bá dá sí pé mùsùlùmọ́ ni tó bá jẹ́ pé mùsùlùmọ́ ni á kírun sí la á kírun sí la sẹ́rí jìyà nítorí para rẹ̀ yẹn ìyẹn dínú sáré fún but á kírun sí lára tó bá jẹ́ pé mùsùlùmọ́ ni sáà sí pẹ̀lú oyún àbáà ní sí pẹ̀lú oyún lọ́dọ̀ àwọn àfáà wọ́n láàsìn toyúntoyún ni àásìn toyúntoyún ni ìgbà tí wọ́n sọ pé a lè má sìn pẹ̀lú oyún òní pé tó bá ga sí pé lójú ẹsẹ̀ tí ìyá kú wọ́n wá gbé irinṣẹ́ àwọn onímọ̀ṣègùn wọ́n tẹ̀sí ọlẹ̀ yẹn wọ́n rí i pé ń mí kí wọ́n ọ̀pẹ́rẹ́tì ẹ̀ kí wọ́n gbé jáde. àmọ́ tí ọ̀lẹ̀ bá ti kú sínú in most cases tí ìyá bá ti kú ọ̀lẹ̀ ó kù in most cases but ara àwọn cases kan tó ga sí pé ìyá lè ti kú tọmọ ní ti kú. àbẹ́ẹ̀ ọmọ tó kó oògùn tí ẹ̀ fẹ́ fi ṣẹ́ oyún rẹ̀ tó kù sọ́wọ́ wá sílé ayé ẹ̀ tí rí tó di àwọn tébúlẹ̀tì burúkú tí yẹ̀ fẹ́ lò tó fẹ́ fi sẹ́yìn tó sì dì tó sì pẹ́kẹ́ díyà tẹ́ ń gbé mì àtẹ̀lẹ́wọ́ ọmọ ní bọ́ọ̀sì tó sì kó wá sílé ayé bẹ́ẹ̀. so a rí a rí it could be but a rí ibi tí ìyàwó ti kú tọ́lẹ̀ ò ní tí kú therefore ọ̀rọ̀ di ọ̀rọ̀ ọ̀rọ̀ di ọ̀rọ̀ àwọn oníṣẹ́ ètò ìlera tí wọ́n bá ti tẹ́sì ọlẹ̀ wò ọmọ mi sì máa tẹ́sì ẹ̀ wò tí wọ́n bá di kẹ́ẹ̀mí sì ń bẹ lára rẹ̀ kí wọ́n sáré ya ikùn ẹ̀ dànù kí wọ́n gbọ́ òǹkú ti kú tiẹ̀ kí wọ́n ya ikùn ẹ̀ dànù kí wọ́n gbọ́ ọmọ bọ́ọ̀ta kọ́mọ wá sáyé tiẹ̀ bọ̀tọ́ wá dá sí wípé ọlẹ̀ náà ti kú wọ́n á sin toyúntoyún ni eléyìí ò ní eléyìí ò fa àkúfà rárá ìgbàgbọ́ ìgbàgbọ́ burúkú ni ìgbàgbọ́ Yorùbá lórí ìyẹn ẹ̀rí pé nínú Yorùbá wọn á ní ẹni tó bá ẹni tó bá pokùnso kí wọ́n lọ sí sí etí odò rádaràdà ni ẹni tó pokùnso tó jẹ́ mùsùlùmí ìjìyà ìpokùnso rẹ̀ ó di nínú sàárè àti nínú jáànámà ṣùgbọ́n akírun sí lára a sì sin sínú tí àwa mùsùlùmí ẹni tó ṣẹ́yún náà tó bá lọ a sí la ọ̀nà ló dá ìṣekó di kèfèrí ọ̀ràn ló dá kò di kèfèrí ìwọ ọmọ ìyá mi tòótọ́ o dákun jìnnà sísìnà gbogbo tá a sọ lẹ́yìn ṣé ò lágbára ẹ́ táwa sọ pé o ti wá ṣe sìnà ó wá yíwọ́ mo tún ń rọ̀ ọ́ má dá ọ̀ràn kún ọ̀ràn èmi ń rọ̀ ọ́ ni o má dá ọ̀ràn kún ọ̀ràn tóyún bá ti dúró. jẹ́ kí iṣu ó ta dáadáa tó ti gbọ́ kó tó wà tèmi ń dùn mọ́ ọ gbàgbé ni lórí kó fún ọ mínírààsì kan mu lórí pé ó sanwó mọ́tò rẹ̀ lórí pọ́ra káàdì five hundred naira glo tàbí ti airtel fún ọ lò tẹ́ra rẹ̀ lẹ̀ bá fún un bí ewúrẹ́ ó dùn mọ́ ọ. kò sí tó ní kọ́ mọ́tẹ̀sìn lórí ìwà burúkú tó wù mọ́tún wá para rẹ̀ fìmọ̀ lórí ìjìyà zìnà mọ́tún ló èèyàn lọ́rùn aláwọ̀ fi wá sí kòǹgẹ́rẹ́ a máa tẹ̀síwájú ní ọ̀la lórí ìbéèrè míì wa bihamdika